kan wà bẹ tí bóyá kì ń sọ ń bì ẹ̀yin ò lè ntọ́ba ẹ̀kọ́ gbọ́ ẹ̀rọ àti òtúpọ̀ lórí ọ̀rọ̀ sílá pẹ̀lú ẹ̀ ní ọ̀gbọ́n òbílẹ̀ um, arábìnrin kan pè mí òun tó lù sára rẹ̀ pé òun ni ìyá mùjáìlú àwọn ta ní jẹ bẹ́ẹ̀ wọn ni bó ti gbinu o pé ọmọ tẹ lọ fi ọ̀rọ̀ rẹ̀ sí wá sí lẹ́kọ̀ọ́ èmi náà ní abẹ́ yìí bó lọ jẹ́ ọ̀nà wọn ni ẹni àwọn ẹni ọ̀rẹ́ lóru ọkọ ẹ̀ wọ́n wá pè é tó jìnnà ha wọ́n á so ọ̀sá ìyá yìí sọ̀rọ̀ tẹ̀gbọ́ntẹ̀gbọ́n mo sì understand the position rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó wà bereaved torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kí n the first sentence tó sọ ló yẹ kí n ti bínú àbí kí n ṣe pa fóònù àmọ́ gẹ́gẹ́ bí obìnrin kéyìn náà jẹ́ kọ̀ fún yín èèyàn máa wo situation táwọn èèyàn wà ẹni tó wà bereaved ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ fẹ́ni tí ó wà bereaved torí bí àìkọ́ ikú mi ni dákun sí ọ̀rọ̀ ọ̀hún sí ẹ̀kàn hún ni àbí bí wọ́n ti wí fún yín nù <laughs> ẹgbẹ́ èyí òun ti tó kí n gbé <laughs> àlàkójẹ àti mọ́gbàdé òun kan pẹ̀lú ìlànà lọ́gbẹ́ nínú sọ tí mo sọ ó ṣe sí kó ń lọ gbàdá gbọ́ mo wá mo ní àkọ́kọ́ náà mo ló ti gbọ́ ọlọ́run gbọ́ oníkọ́dọ̀ tó ní kílípù lórí fóònù ǹjẹ́ ọgbọ́n ń bẹ̀ pé wọ́n dá kọ pé mọ̀já ìlú ló ń jẹ́ ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ alhamdulilayi ǹjẹ́ ìbá sí bó ṣe ń wí èmi ò mọ̀ kọ rẹ̀ àmọ́ wàá ṣe wá sí i ǹjẹ́ ń sì ń jẹ́ wá sí i ní pàtàkì ọ̀ní bàbá rí i tí ò dáa káfí kìlọ̀ fẹ́ lòmíì kọ́ ọ́n náà má bàa ṣe kí ni ọ̀lẹ́bìnrin gbọ́pọ̀lọpọ̀ Al-Qur'an Al-Karim ìtàn àwọn owó lọ́nà máa sọ fún wa àwọn tó kún àwọn àjọ tó ti lọ látàrí ìpéwò tí wọ́n ṣe kẹ́hìn mọ́ ní kò jù bá ń lọ ẹlòmíín bá wa rí bá kan fún yín kò rí bẹ́ẹ̀ kọ́dà ẹni tí ń bẹ láyé àfiṣe ẹ̀yẹ ọ̀dà ẹ̀yà gbogbo ẹ̀dá ọlọ́mọdé àrí lẹ́gbọ̀ọ́ bá máa wá fi ẹni tí ó sì láyé sí ẹ̀yẹ. mo wá promise ya yi mo ní ní tí mo wí ọ̀nà mo ti gbọ́ ọ̀nà gẹ́lẹ́ èmi sì kàn gbọ́rọ̀ from anybody wọ́n gbọ́dọ̀ pé ẹni tó wà láyé lọ sọ fún mi kó tó di pé mo lè sọ owó rẹ̀ ń sì sọ ti pé káwọn èèyàn ní tí ń ṣe òun náà dákùrá ní akọ wa àgbọ̀dọ̀ dákẹ́ nǹkan báyọ̀ dà ẹ̀yin náà má ṣe gbé o. mo á ní torí ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ pé kí n sọ màrá ẹ̀sẹ̀ mo lẹ́ni tó sọ fún mi yìí tó bá tó wá jẹ́ pé rọ́lọ́pàá pẹ̀lú òògùn ọlọ́run kọ́dà yọ̀wọ́ ọ̀dọ̀ ni wàá tọrọ àforíjì fọmi sèǹtò ètò ìsọ̀rọ̀ àmọ́ bàbá yìí kọ́ wá wí eléyìí ojú olò tó pẹ̀lú òògùn ọlọ́run kọ́dà mo ní kọ́ bá ń wí fún ìyàwó mọ̀já ìlú ọ̀nà kò fún mi pẹ̀lú òògùn ọlọ́run yọ wá gbẹ̀yìn yóò sì wá bẹ ìyàwó àmọ́ ó ti rí fèmí. lẹ́sẹ̀kẹsẹ̀ mo pe ẹ̀mí ogun fún mi alhamdulilayi mo bá bí mo ti wò ọ̀párò ọ̀párò kọ́dà ẹnu ẹlòmíì tún wá ń jẹ́rìí rẹ̀ pé ń jọ́ tẹ́ni yìí ń wí fún òun nìkan kọ́ wà mẹ́ẹ̀ ọkà àwọn mẹ́rin báwọn wà ń bẹ́ẹ̀ ti ẹni tó sọ̀rọ̀ rẹ̀ tó kan náà àwọn ẹ̀jẹ̀ máa masalasi tó ti sẹ̀lẹ̀ ẹni tó ń sọ kọ́dà ó ní bí n ti ń sọ lọ́wọ́ ẹnìkan náà àwọn jàmá ẹ̀bẹ̀ náà tún wá tó náà tún ní bó ti rí mi lóòótọ́ àwọn mẹ́rin làwọn sì wà níbẹ̀ àkọ́kọ́ tí mo fẹ́ àtìbù ni pé kò fíkọ̀ mi tí mo ní sẹ́ni tí ọ sọ̀rọ̀ fẹ́ mi ìpè ìjọ wà rí láyé wò kàbí kọ̀ wà rí láyé wò alhamdulillah torí ìrọlọ́kọ́ mátà lọ́dọ̀ tèmi torí pé gẹ́gẹ́ bí oníwàásí gbogbo nǹkan náà mo fi wálé tó àárí láyọ̀ ní information lórí kíni lórí àwọn òun náà ẹ̀yìn abájọ wa rí i pé kọ̀ wá rìláyé ní àní rìláyé lórí òun náà àmọ́ ìdí ń dẹ́ni lójú pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ ọwá rìláyé ẹ̀yìn wá dúró ń bẹ́ apart from pé mo establish ìgbóhùn wá rìláyé mu mo wá ṣèwádìí síwájú sí kọ́dà mo ṣèwádìí débi ẹni ọjẹ́ ìmáàmù masalasi wọn náà torí ká fi ìlú rẹ̀ múlẹ̀ kò sí nta fẹ́ gbà ń bi kọ́lá ká gba ẹni tí ń bẹ ló kọ ẹni tí ń bẹ láyé ló kọ jẹ́ à ń bè ń lé ọmọ ìyá wa tí ó sì láyé máa ọlọ́run níjà rí rẹ̀. ìwádìí fi rinlẹ̀ wípé bí wọ́n ti wí ibẹ̀ náà lórí ọlọ́kọ́ máa ṣàkẹ́ ọmọ ìyá wa torí pé wọ́n fi rinlẹ̀ pé ilé tí ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ pẹ̀tẹ́sì ni àwọn méjì ń bẹ lókè léèmù tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jọ ń súnmọ́ tí mọ́sálásí pa wọ́n pọ̀ tẹ́lẹ̀ kí àdáwò onímọ̀láàjù kò onímọ̀láàjù ló tó bí ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ ń sálẹ̀ kí ló lè má mú ọ̀yà ké sí ẹni tí ń bẹ lókè lẹ́kàn náà táàbí wọn pẹ̀yì tí wọ́n lẹ́ni tí wọ́n pè yé sàdúgbò àwọn pẹ̀lú àdúgbò míì ni ló ti wá ẹ̀yìn ń sọ gbogbo eléyìí látàrí pé kí irú ìyá yìí kọ̀ọ̀kan ló fi yọ wọ́n bá wí nǹkan míì fún kò rí bẹ́ẹ̀ o kí wá lọ́fà tí wọn ò fi pe àwọn tó wà lókè lọ́fà tí wọn ìyá yìí ń tà láti explain fún mi mọ̀tún ní èyí wọn kọ́ ní iṣu iṣu ni pé nígbà téèyàn bá wà ní òkè tá a lè pè tá a fi wá ń lọ pé ní tó wà ní jìnnà ẹni táwa ń kìlọ̀ fáwọn èèyàn ni pé ẹ má ṣe báwọn má ọ̀la ìkọ́dà bọ́jẹ́ kéfìrí ní ń bẹ nírú òkè ilé kan náà tẹ́yìn ń bẹ nísàlẹ̀ kéwù ṣẹlẹ̀ báyìí bá ṣẹlẹ̀ lóru ẹ̀kẹ́ sí wọn ìbínú ara ẹni láàrin mùsùlùmí kò gbọdọ̀ ṣe kí ni gbọ́dọ̀ débẹ̀ yìí eléyìí ni eh, lẹ́ẹ̀kan sí lọ́nkọ́mọ́ sàfúrí jìn ọmọ ìyá wa tí ọ̀dọ́ náà eh, kọ́rọ́ àwọn òbí rẹ̀ lójú kọ́rọ́ ìyàwó rẹ̀ náà kọ́rọ́ ìyàwó rẹ̀ náà lójú eh, ẹni tó sọ̀rọ̀ yìí fún mi òun náà máa gbọ́ reaction yìí ń jọ tó kọ́ sọ fún mi wà láàrin àbí ní tí mo kọ́ sọ jáde lẹ́nu ni pé kọ̀tàlúwò kọ̀tàlẹ̀ ọ̀hún lọ nítorí kàmílà dé ọ̀tàlúhu ọ̀tàlàhùn lọ. olùdá nàbí wí fún àwọn kan tí àwọn náà ká ìmọ̀ kan tí wọ́n kó bẹ́ẹ̀ nìkan yá wọ́n sì kó bá ọlọ́run ọlọ́run ọlọ́run òbí wọn nítorí mo wí nù àánú ọmọ yìí ló ṣe mí àánú rẹ̀ sì ṣe méjì sẹ́yà òun òun kí àdálẹ́bi o à ń kìlọ̀ fún kínní gbogbo ibi tí wẹ̀ bá ti lè wáyé kọ̀ dáa ìmáàmù wọn fi hàn ilẹ̀ fún mi pé mọ́sálásí kan náà lọ́pàá gba àwọn kò tẹ́lẹ̀ wọ́n bá yẹ pé báwọn ti ń ṣe tẹ́lẹ̀ ni ẹni tí ń bẹ lókè náà ni wọ́n kè sí ẹni náà ọ̀rọ̀ mi kọ́ dàkún gbogbo wọn dáadáa yìí ọ̀rọ̀ kọ́ bá kókó lẹ̀ kó jẹ́ kí a lè ríra wa kódà ń sin fi rìn lẹ̀ gẹ́gẹ́ bí n ta kà lónìí àwọn kankan ń bẹ tí èsì wọ̀ kéèyàn ó béèrè hẹ́pù lọ́dọ̀ kínní lọ́dọ̀ kékeré o kódà ìwé eléyìí ọjọ́ kan lára rẹ̀ ọ̀rẹ́ yẹn kò ní ìdí ẹni tí ó ṣùgbà rẹ̀ kódà bí pẹ́ńtì ń bẹ ńlẹ́ lókè mi kì mùsùlùmí à ń bẹ ìlé mùsùlùmí àlùsùnà àwọn kọ́mọ sàṣàmánà wa هذا والله أعلم صلى الله